mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ló fara hàn níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ tó ń ti àfihàn àkọ́kọ́ sinimá tuntun online èyí tí ó ti ọwọ́ ògbóǹtarìgì òṣèré Saheed Balógun wá ọ̀pọ̀ àwọn òṣèré bíi Murphy Afọlábí Bukola Arugba Ayọ̀ Mọ́gàjí Láìdé Bákàrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Àyìnkẹ́ Kújọ́rẹ̀ wọn kò ṣàì àìmẹ́nubà bí inú wọn ṣe dùn tó láti wà níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìdùnnú ṣubú layọ̀ fún àwọn olólùfẹ́ àwọn akọrin méjì ní p bí òye ti ń fojú hàn wípé awuyewuye tó ń lọ láàrin wọn ti ń lọ sódò lọ́mọmi látàrí bí àwọn méjèèjì ṣe ń fi ìfẹ́ bára wọn lò tí wọ́n sì ń tẹ̀léra wọn lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ ìyẹn Blessing CEO olótìló ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé tó bá fi máa di inú oṣù kejìlá òun yóò ṣí ilé tuntun nítorí wípé ní tere ìtere ó ní òun kọ́ ilé náà lọ́jọ́ búlọ́ọ̀kù kan lọ́jọ́ sánmọ́ǹtì kan títí tí olódùmarè fi ṣe é kí ilé náà sì ń parí lọ díẹ̀díẹ̀ kódà ó ní àwọ̀ funfun báláú òun ni òun yóò kún ilé ọ̀hún bó bá p parí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Anita Asoa eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Warri Pikin òun ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa lórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó fi àwòrán òun àti àwọn ìdílé rẹ̀ sí orí ìtàkùn ayélujára náà tó sì sọ wípé òní jẹ́ ọjọ́ ìdúpẹ́ tó lárinrin fún òun nítorí pé Olódùmarè mú ẹni tí ó jẹ́ ìyá ọkọ òun borí àìsàn jẹjẹrẹ eléyìí tí a mọ̀ sí kánsà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ akọrin ẹ̀mí ni àdùkẹ́ gold ló ti fi ìkọminú rẹ̀ hàn látàrí bí ìjọ kan ti pè wọ́n láti wá ṣiṣẹ́ èyí tí orí rán wọn gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí nínú praise night èyí tí a mọ̀ sí àṣálẹ́ orin ní àdúgbò tí wọ́n sì mọ̀ wípé wọ́n ń ṣe orò àdùkẹ́ gold ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé kí gbogbo àwọn ìjọ tí wọ́n bá ń pè wọ́n rí i dájú wípé ìbáṣepọ̀ àti àsọgúnmọ́ ń bẹ láàárín àwọn ẹlẹ́sìnjẹ̀sìn ní gbogbo àdúgbò kí ó má bàa máa fi àwọn àwọn tí wọ́n bá pè láti wá bá wọn ṣẹ̀yẹ sínú ewu. Àdùkẹ́ Gold ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ èyí látàrí ohun tí ojú rẹ̀ rí nígbà tí wọ́n ń lọ ṣiṣẹ́ tí ò rí rán wọn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún adẹ́rìn-pòṣùnú ọ̀páyínká tí gbogbo ènìyàn mọ̀ sí babalánilọ́ọ̀dù òun ló ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí omíyalé àgbàrá ti ya ṣọ́ọ̀bù ti ya agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní kọ́lá yusufu ní agbègbè àgbàdo ní ìpínlẹ̀ èkó tó sì sọ wípé ohun tó burú púpọ̀ ni nítorí pé ó sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìnílé lójú ẹsẹ̀ ó wá ń gbàdúrà wípé kí olódùmarè kí ó dá ọwọ́ ibi dúró pẹ̀lú àmọ̀ràn sí ìjọba láti la àwọn kọ́tà eléyìí tó jẹ́ kọ́tà ìdaminù geere ńlá léyìí tí yóò jẹ́ kí omíyalé àti àgbàrá ya ṣọ́ọ̀bù kó dínkù ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí olú ti ìlú wọrí àti olórí rẹ̀ àtúàṣe kú oríire ayẹyẹ ìrántí ọjọ́ ìgbéyàwó wọn eléyìí tó bá wọn láyé láàyè olórí àtúàṣe ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán àti àwòrán eléyìí tí ó rẹwà tóun ti ọkọ rẹ̀ lásìkò tí wọ́n jọ bẹ̀rẹ̀ àti ìgbà tí wọ́n wà yìí sí orí ìtàkùn ayélujára tí ó sì kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí abẹ́ rẹ̀ wípé olódùmarè ló bá àwọn ṣe di àsìkò tí àwọn wà yìí yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré ni dayo Amusa ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ó ti nira tó lásìkò yìí ní orílẹ̀-èdè kí àwọn ènìyàn tó rí ọwọ́ mú lọ sẹ́nu wípé ká má tanra wa jẹ ebi ń pa ará ìlú púpọ̀ púpọ̀ Dayọ̀ Amusa ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò ara rẹ̀ sórí ìtàkùn náà níbi tí ó ti ń sọ wípé a ká má parọ́ ebi ń pa ará ìlú púpọ̀ púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Paul Friday ọmọ abúlé ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olódùmarè bí orí ti kó wọn yọ nínú ìjàmbá ọkọ̀ lójú ọ̀nà márosẹ̀ mọ̀dákẹ́kẹ́ nígbà tí ó ṣàlàyé lórí fọ́nrán náà ó ní níṣe ni ọkọ̀ tirẹ́là eléyìí tó sọ ìjánu rẹ̀ nù ń sáré bọ̀ tí ó sì kọlu àwọn lójijì látẹ̀yìn àmọ́ ọkọ̀ ló bàjẹ́ ẹ̀mí bó tilẹ̀ jẹ́ mọ́tò ẹyọ kan ṣo yìí náà ṣì dáṣe ni tá a fi ń yàn káàkiri ṣùgbọ́n ayé gbógun ọlọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àdẹ́rìn pòṣónú ni bọ́fì ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń gbé ọ̀rọ̀ rẹ̀ pò yí ẹnu lórí ayélujára látàrí bó tún ṣe gbọ̀nà tún yọ nípa lílo irun fìlà àdébórí ni eléyìí tí a mọ̀ sí wíìgì obìnrin lọ síbi àríyá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń ya àwòrán rẹ̀ èyí tí òun pẹ̀lú fi fọ́nrán náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tí àwọn ènìyàn sọ wípé a lóòótọ́ àdẹ́rìn pòṣónú ni ọ́ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùnmọ́ ẹwà wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n tí tó fi máa dìgbà náà kọ́ ẹ jẹ́ ká máa rántí wípé nínú gbogbo tó o bá ń ṣe rí i dájú wípé ó fi òtítọ́ inú àti ìfaradà ṣe ohun gbogbo àjùwà ṣe ṣògo rẹ́ni kejì lórúkọ tèmi ó dàbọ̀.